báàbò lẹ́ẹ̀tíkáf ọ̀rọ̀ nípa hadithu ń pa ẹ̀tíkáfù tí a ń kà níjẹjọ bí ibnillah ọ̀nà ni a tún kà lónìí ká gbọ́ matnul hadith. عن عمر عن عمر بن الخطاب رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إني كنت نذرت في في الجاهلية أن أعتكف أن أعتكف ليلة وفي رواية يوما وفي المسجد وفي المسجد الحرام قال فأوف بنذرك ولم يذكر بعد الرواة يوما ولا ليلة عن صفية عن صفية بنت حيي رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم معتكفا في المسجد فأتيته أزوره ليلا فحدث فحدثته ثم قمت لأنقلب, فقام معي ليقل ليقلبني وكان مس وكان مسكنها في دار أسامة بن, بن زيد فمر رجلان من الأنصار فلما رأي فلما رأيا رسول الله صلى الله عليه وآله وسلم أسرعا في المشي فقال على رسل على رسلكما إنها صفية بنت حيي فقال سبحان الله يا رسول الله فقال إن الشيطان إن الشيطان يجري من من ابن آدم مجرى الدم مجرى الدم وإني خفت أن أن أن يقذف في قلوبك في قلوبكما شرا أو قال شيئا وفي رواية أنها جاءت تزوره في في اعتكافه في المسجد في العشر الأواخر من رمضان فحدثت عنده ساعة ثم قامت تنقلب فقام النبي صلى الله عليه وسلم معها يقلبها حتى إذا بلغ باب المسجد عند باب أم سلمة ثم ذكر بمعناه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين مرككتو كان إليهم حديث عائشة رضي الله عنها يانا وعائشة تي جو. أكو díẹ̀ ní ìparí تي أكا. tí a المقدس تني وفي رواية وكان لا يدخل البيت إلا لحاجة أو لحاجة الإنسان وفي رواية أن عائشة قالت إني كنت لأدخل البيت للحاجة والمريض فيه ما أسأل عنه إلا وأنا مارة رضي الله تعالى عنها àwọn eléyìí náà ń bẹ nínú ìdájọ́ tí ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀tìkáàfù kí lèyàn lè ṣe bọ́bá wà ní ẹ̀tìkáàfù kí ni ò lè ṣe bọ́bá wà ní ẹ̀tìkáàfù ìyá ńlá wa aisha radiyallahu anha wa kana la yadkhulul bayta illa li aisha níbà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam bá ti wà ní ẹ̀tìkáàfù nù masalasi láyé dùkúlù bẹ́ẹ̀ta ànábì wọlé ìlàlẹ̀ hajà àfi pẹ̀lú ìdí àwọn tí èyàn ò lè gbénu mọ́sálásí se ní jẹ́ hajà lápẹjúwe nísìnyí mọ́sálásí tí ò ní tọ́ílẹ̀tì mọ́sálásí tí ò ní ibi téèyàn lè ti se bẹ̀rẹ̀ yóò sì sẹ́ẹ̀ káfọ́ ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́wàá kò burú kọ́ra ọba yìí kò rí ibi tí ó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ ní masalasi kọlọ rẹ̀ kọlọ ṣe aisha ń anha tí fi dáa jù ní mara òní pé ńgbà tọ́lọ̀ ti ní gbogbo ọ̀rọ̀ ọ̀run bẹ́yìn ọba ṣe é ti kọ́ masalasi tí irú nǹkan báyìí ṣe é ṣe ń yìí pé gbogbo ògbà lọ lé ni ṣe eléyìí ni ara àdájọ́ ti ń bẹ fún ẹ̀tíkáf. وفي رواية أن عائشة قالت إني كنت لأدخل البيت للحاجة bẹ́ẹ̀ bá wá lọ lé kò ríbi tí ó ti ṣe ìbẹ̀rẹ̀ kò ríbi tí ó ti ṣẹ̀gbìn ní mọ́sálásí ọwá torí ọ ǹjẹ́ ẹ̀tìkáàfù wá ní kéèyàn wá délé kọ́ wá dàbí ẹni tí ò sí ní ẹ̀tìkáàfù Aisha ní òrí bẹ́ẹ̀ kágbọ́n tí Aisha wí aisha ni inni kuntula adikulul beitalil hajj ó ní mo lè nídìí àti lọ wọlé ní bá wà ní ẹtì káfù walmaridu fihi kọ́dà bí n bá mọ̀ pé ẹnìkan bẹ ń lé tọ́ rẹ̀ walmaridu fihi tálà rẹ̀ kan sì ń bẹ nù lé pé ah, ọ̀rẹ́ lamẹ́yìn ọ̀rẹ́ ya lamẹ́yìn àbọ̀rẹ́ nǹkan kan ما أسأل عنه إلا وأنا مارة Aisha lẹ́nu tí yọ pè mí rẹ̀ pọ̀ ní kí n kà béèrè pé bó làlàáfíà rí lẹ́ni tí ń kọjá lọ wà á ná máa rà tún ntẹ́mi wá sí láti mọ́sálásí tó gbé mi jáde ní ti káfù ní lọ àmọ́ bí tí n ti ń kọjá lọ ní sára rẹ̀ balẹ̀ èyí wọn burú ibi làwọn àfáà ti mú nínú fíkì hadith yìí pé mímá láyà júùsù lilmu'takifi nínú tí ò tọ́ kẹ́nitọ́ wà ní tìkáfù ọmọ ṣe òun ni ìyádàtú almarid ìyádàtú almarid àìwá ké sí yẹn mọ́sálásí pé lamọ̀yìn bẹ lọ́sibítù ẹ̀já lọ kí wọ́n ní ládàá ń bẹ ń bi kákálà rẹ̀ ah, ah, bẹ́yẹn bá ń bẹ ní ẹ̀tìkáfù kọ̀sáyé eléyìí gbogbo nǹkan ló lófin tiẹ̀ ẹ̀ẹ́tìkáàfù ni pé mo fẹ́ lọ kára dúró mọ́sálásí ìjọ kan ni méjì ni mẹ́ta ni jù bẹ́ẹ̀ lọ ni láti wá ojú rí ọlọ́run láti súnmọ́ ọlọ́run n tó lè gbé èèyàn jáde lè hajjati insan àwọn tọ́mọ èèyàn ò lè ṣe kọ́mọ nídìí bí a fẹ́ ṣe bẹ̀rẹ̀ a fẹ́ ṣe gbọ̀nsẹ̀ nkankan àbẹ́yàn ọ̀lẹ́ni tí ọmọ gbóúnjẹ wá fún kò burú kọ́ wa ní tí ó jẹ lọ́ta àmọ́ gbogbo ń ta bá pè ní hájà àbí dọ̀rúra nù sẹ̀ríà olófin kí lófin rẹ̀ ni pé àdọ̀rúra tutù kọ́ dàrú bí kọ́ dàrí ha lápèjúwe nísìnyí bẹ́yẹn bá ń ṣe é ti ká fún ru mọ́sálásí yìí kọ̀ wá rẹ́ni tí ọmọ gbóúnjẹ wá fún wọn wá ní wọn ń ta oúnjẹ ní ilé méjì sí àyà èèyàn gbọ́dọ̀ lọ ilé mẹ́ta èyí ò ti kó ní dọ̀rúra. ya wọ́n ń ta oúnjẹ ńlé kejì sí wọn ń ta ńlé kẹta wọ́n ń ta ńlé èèyàn sumani tayọ kínní tó ọba ti wá di pé jẹ́njẹ́ yín lónìí ọba tún dọ̀la tún lọ bòmí kẹ́yìn ọfẹ kan dàníyàn pé òun ò sí ní tìkáàfù mọ́ tìkáàfù ni tó sì yẹ mójútó àwọn òfin ẹ̀tìkáàfù náà kọ́lọ́nkọ́ gbà lẹ́sìn fún wa. an Umar bin al-Khattab radiyallahu anhu aṣáájú wa Umar bin al-Khattab kọ́lọ́nkọ́ sàlékún yọnu fún lórí ọ̀rọ̀ ẹ̀tìkáàfù náà Umar ní kultu ya Rasulallah Umar ní lọ́jọ́ kan mọ̀lọ́ba nabuwa Muhammad sallallahu alayhi wa sallam mo wá ń wí fún anabi pé inni kuntu nadartu fil an a'takifa laylatan ìwà nabi sallallahu alayhi wa sallam kóhun ó tó di mùsùlùmí Umaru ní sọ bẹ́ẹ̀ fil jahiliya ńgbà tó ń wà nígbà ìmọ̀ kan ìtumọ̀ ẹ̀ ní pé kóhun ó tó di mùsùlùmí. kuntu nadhartu fil jahiliyati an a'takifa layla. tóun tí bóun ò ti jẹ́ mùsùlùmí gbà nínú kọ́dà àwọn náà mọ̀ pé bẹ́yàn bá fẹ́ súnmọ́ ọlọ́run ilé ọlọ́run ní kọ́ lọ kọ́dà àwọn kẹfìrí mọ̀ ń gbogbo ni mo wá lérí pé mo fẹ́ lọ ṣe lóru kan péré òun ò sì tí ì di mùsùlùmí náà àmọ́ eh, aláìna imatal la lá lá àìmánà kẹfẹ́rí ọ̀mọ̀ lérí kọ̀ mọ̀ búra sí nǹkan kan umaru ni mo wí eléyìí àmọ́ akàwé náà ni ńgbà wa di mùsùlùmí ni umaru wa rántí pé a mo mọ̀ sí lérí nǹkan báyìí ńgbà tí n ti di mùsùlùmí ìwà anabi kí ni dájọ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wa fi riwayatin yawman fil masjid al-haram kọ́dà àwọn ọmọ sọ pé kọ́dà ntí mo lérí ni pé mọ́sálásí kàábà gan ni mo ní ti lọ́ọ́ ṣe ẹ̀tìkáfù mi kọ́ọ̀dà fa awfi bi nadhirik anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní yà á múra kó mú ìlérí tó bọ́lọ̀ sí torípa anabi wa muhammad sallallahu alaihi wa ti fi kọ́ ìdà kalẹ̀ píríncípù kalẹ̀ fún wa pé man an yuti allaha fal yuti'hu wa man an ya'si allaha fala ya'sihi èyí píríncípù tí ó máa tọ́yàn sọ́nà ń pa alérí abúranu anabi níbẹ̀ yẹn bá lérí pé wọn ò fi nǹkan kan sẹ̀ ẹ́ wọn fi tẹ̀lé tọ́ lọ́hùn tí ó fi sin lọ́hùn anabi ní kọ́ ya tara sallallahu alayhi wa sallam kọ́lọ̀ lè ṣe nǹkan náà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lérí pé wọn ò sẹ̀ lọ́hùn anabi ní fàlà yà á sùhì kọ́ gbọ́dọ̀ dán wò kẹ́yìn wá pé a ah, ńgbà táwọn wà ní nǹkan táwọn ètí mọ̀nà òun lérí pé báyìí kankan bá ṣe òun ọ̀rá gbọ́ tí mẹ́rin àbó òun ó ṣe nǹkan kan ah, á anabi ní fàlà yàásùhì ọ̀pàrù lérí bẹ́ẹ̀ tì ní. àwọn eléyìí nù ìdájọ́ tá ń pè ní anabiri ìlérí nù sharia islam èwo lèyìn ó musẹ èwo ni ò ní musẹ gbogbo ẹni ọba lérí pé òun ó sin lọ́hùn ọ̀fẹ́ lọ́ọ́ ni ó kírun ni ní ntọ́ bá sharia islam mu anabi ní fàlì òtẹ́ kọ́ni náà ó ṣe nǹkan náà àmọ́ ìtọ́ bá jẹ́sẹ̀ èèyàn lè má mà tẹ́lẹ̀ ọwọ́ abẹ́yẹ Umaru tí wàá bá nẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ abéèrè pé òun mà lérí pé òun ó ṣe nǹkan báyìí a wọn lélẹ̀ yọ lẹ́tọ̀ kọ́ bá a mú èèyàn gbọ́dọ̀ wá pé mo ti lérí à ń gbà mo ti wá lérí hùn anábì ní fàlà yà ń ẹni ọba lérí pé òun ọ̀sẹ̀ lọ́n kọ́ gbọ́dọ̀ ṣe kọ́ gbọ́dọ̀ ṣe lọ́n ara àdájọ́ tó tún rọ̀ mọ́ ọ̀rọ̀ lérí ni pé àìsí lérí pé ntí èèyàn ò ní kọ́ wa ni mo lérí rẹ̀ lápèjúwe kéèyàn wa lérí pé a lórí àárẹ̀ tó ń wà yìí bọ́lọ̀ ń bá ní kó wọn gbádùn ẹran lamẹ́yìn lòun ó fi dúpẹ́ fọlọ́n lápèjúwe lẹ́ran tí èsè tiẹ̀ èèwọ̀ lélẹ́yìí náà irú ẹsẹ̀ lẹ̀rí láyà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan yá rànkúnmi ń rànkúnmi ọwọ́ ń gun rànkúnmi yìí ọwọ́ gbádùn rànkúnmi náà púpọ̀ ìwọ̀n ń pẹ́ a ah, kọ́dà bí òun ti gbádùn gungun rànkúnmi yìí tó bí rànkúnmi yìí bá fi ṣe báyìí gbé òun débi tó òun lọ lálàáfíà òun ọ̀pá òun ó fi dúpẹ́ fọlọ́run ọ̀rọ̀ wa dìjà láàrin onírankunmi àti ẹ̀ńtó lérí ẹ mẹ́jà sì gbọ́ ò ìtumọ̀ ẹ̀ ní pé kọ́dà bí ọba gbowó òun ò fún ní kíni òun ò fún lówó rẹ̀ àmọ́ sẹ̀ríà ìsìláàmù ò pé kéèyàn ọ̀tá tó ní jẹpa ní kúkúrú wọn wá bá anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni laana dọrọ fíìmà láyàmúlẹ kòhùn làbùdù ẹ̀yìn eléri ntí ọ̀ ní bọ́ọ̀ bá mọ̀ pọ̀ fẹ́ lérí ntó nítọ́ jẹ́ tiẹ̀ rànkúnmi tiẹ̀ ni ó lérí pọ̀ pa fọlọ́hún àmọ́ rànkúnmi ó rànkúnmi àbí nǹkan oní nǹkan eléyìí ara ìdájọ́ kínni ìdájọ́ ìlérí nínú sẹ̀ríà ìsìlámù ni eléyìí lè jọ bí ẹ̀rín àmọ́ gbogbo ẹ̀ làwọn àfa àmọ́ ṣe lálàyé kọ́mọ́ fi dìrújú ara ń tó tún jọ ọ̀pọ̀lọpọ̀ lónìí nípa ọ̀rọ̀ pé kí la lè fi tọrọ kí la lè fi tọrọ wọ́n ń sì gbọ́ pé a ebe yẹn lè fi sẹ́ẹ̀rẹ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run ebe yẹn lè fi kíni ìsẹ́ẹ̀rẹ̀ tọrọ ní ọ̀dọ̀ ọlọ́run anabi farama lóòótọ́ sallallahu alayhi wa sallam pé kéèyàn ó fi sẹ́ẹ̀rẹ̀ kó fi ṣe kíni àmọ́ ta ni ó fi sẹ́ẹ̀rẹ̀ tọrọ ẹni ó sì sẹ́ẹ̀rẹ̀ ni o kìí ṣe pé sẹ́ẹ̀rẹ̀ oníṣẹ́kan iṣẹ́ oníṣẹ́kan ni wọ́n máa wá fi tọrọ lọ́dọ̀ ọlọ́run anabi ọ̀faramọ́ yìí ni torí náà ká gbọ́yìn náà yìí iṣẹ́ rẹ tí wọ́n ṣe fúnra rẹ al-amalu salihu tó ṣe fún rẹ òun là nábì ní wá fi tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wọ́n la pé mo ṣe tiẹ̀ níjọba yìí gbogbo àpèjúwe tẹ́rì tí ń bẹ nù hadithi ń tọ́ṣẹlẹ̀ nu àwọn tí ó ké fẹ́ tó ké yẹ tó ké dàbò wọn lórí àwọn mẹ́ta kílẹ̀ nìkan gan wọ́n wí kọ́sẹ́ni ó pé òun fi àdúrà tí lámàáyín ṣe òun fi bẹ lọ́hùn àbóhùn fọlá lámàáyín hàn ẹnìkọ̀ọ̀kan wọn bọ́ wájú ń sọ kí ni iṣẹ́ eré tóun gan ṣe alákọ̀ọ́kọ́ bọ́ wájú ó ní àwọn òbí òun lòun ṣe dáadáa fún kọ́dà ńjọ́ báyìí ńjọ́ báyìí hadisi tó gùn ni nípa bóun ṣe gbọ́lá fáwọn òbí òun lórí ọmọ òun lórí ìyàwó òun ọlọ́run bọ́ báyìí pé torí tiẹ̀ lòun fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́sá apáwọn yọ̀ ń bi táwọn wà yìí anabi lókè náà sí díẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ kò tó wọn jáde ńgbò orí báyìí wọ ẹnì kejì wọn náà ronú iṣẹ́ rẹ̀ wo ló ṣe fọ́lọ́run èkejì bọ́ wájú pé òṣìṣẹ́ kan òun gbà ṣiṣẹ́ àdéhìí tó gùn ni àmọ́ ká gé kúkúkú ọlọ́run gbà ṣiṣẹ́ òun sì ti sọ iye tóun ó fún un àmọ́ wá padà rí i pé a ah, lámọ̀yìn yìí mà ti lò mí púpọ̀ adúrúsẹ́ yìí owó kínkínní yìí bẹ́ẹ̀ tí ń sin jẹ́ contract nínú sharia islam almuslimuna ala shurutihim tọrọ pọ̀lọpọ̀ náà mọ lónìí bẹ́ẹ̀yàn bá lóun fẹ́ bẹ́ẹ̀yàn ń sẹ́ ẹfẹnu kò lórí irúsẹ́ wo èló sì ni àmọ́ wa ẹ oúnṣẹ́ wa rán wa ń sẹ́ta wa rá dúró mílíọ̀n tí ó gbà ń bẹ́ẹ̀ ojú yẹn wá ná sí pé ṣe ẹnu díẹ̀ tó wà fẹ́mi láhùn èyí wọn kàn o ọba ń ṣiṣẹ́ báyìí èèlò lọ́tí ọlọ́run ẹ ti jọ ládéhùn ẹ ti fọwọ́ sí i àmọ́ wá rí owó tó jáde fún un bẹ́ẹ̀ àkáwá pé àtúnwò ṣe àtúnwò ṣe ọ̀bá ṣẹ̀ríà islam mu ní kúkúrú arákùnrin yìí ọwọ́ àwò pé a owó yìí kéré lẹ́yìn tó ti lóun fara mọ́ ọ̀hún wá ọ̀yàn jẹ o nítorí lóun ó fún ọ òun náà lóun ó fún ọ ọlọ́wọ́ abínú lọ ọlọ́wọ́ ọ̀fẹ́ òun mọ́ ẹ wá wo àwọn oníbẹ̀rù ọlọ́run sẹ́mi kíkọ́ yẹn jẹ lóòótọ́ kò sì ṣàbòsí fún un ọwọ́ abínú lọ ẹ̀rọ ọlọ́run tó wá bà pé à ẹni tó wá kọ owó tì mí yìí nísìnyí bó o ní wàá ṣe ẹ pé kí larákùnrin wa lòun ṣe ọlọ́run wá wo pé kí lòun ó ṣe òun wá fowó yìí ra nǹkan ọ̀sìn ẹyọ kan péré gbígbà tówó tó tó ra díẹ̀ àbó tó rọmọ ewúrẹ́ bó ti wà nù hadithi nìyẹn ọlọ́yin tó ń ra yìí náà bá tó ń bímọ ọdí méjì ọdí mẹ́ta àwọn náà tó ń bímọ àwọn náà tó ń bímọ òun wá rárá wá kọ́mọ́ yìí dàpọ̀ mọ́ nǹkan ní tòun òun ṣe ọgbà fún lọ́tọ̀ alákùnrin yìí bí owó wa wọn njọ́ kan ni láì mọye ọdún ọwọ́ apàdà owó òun jò ní ìbáwọn báwọn kó nǹkan òun owó ọjọ́ wo iṣẹ́ báyìí báyìí allahu akbar ọlọ́run wá sí agbo màálù agbo ẹran òun wá sí fún pé bisimilah owó rẹ nù má fi òun ṣe yẹ̀yẹ́ alówó owó ṣẹ́ tóun bínú pé òun ò fẹ́ mọ́ òun nídìí ẹ̀ nísìnyí báwọn kó ọlọ́run wá ní wàláhì òun fọlọ́run búra owó rẹ̀ jọ náà òun ló di gbogbo nítorí rí torí náà máa kó gbẹ lọ ó ló sì kó gbẹ lọ tọ́ba yìí pé ẹ̀rù wọ ọlọ́run lọ́ba òun lòun fi serú ẹ̀ ọlọ́run dákun káwọn yọ̀ ń bí táwọn wà yìí anabi lókè yìí bá tún sí sallallahu alayhi wa sallam àmókù díẹ̀ tí ó fi gbà yàn tí wọ́n fi jáde ẹnì kẹta náà tún kó òun náà ro tiẹ̀ náà gbogbo wọn iṣẹ́ tí wọ́n ṣe ni o wọn ò pé iṣẹ́ ṣe o torí pé ká má ṣe àlàámọ́lù sọ́ọ́lì gbọ́yé o pé ọlọ́run ní a máa fi iṣẹ́ rẹ tọrọ iṣẹ́ rẹ tiẹ̀ tó o ṣe fọlọ́run ní kọ́ wá pé kọ́lọ́run ó wò mọ́ ọ la pé a ah, ọlọ́run ọba yìí pé wọ́n mo bẹ̀rù tí mo fi ṣe báyìí dákun ṣàánú èmi náà lọ́nà báyìí ó dáa púpọ̀ ẹnu hadithi tá à ń ṣàlàyé fúnra wa ní kúkúrú kílẹ̀ ní kẹta wí ẹnì kẹta ní ẹni tó jẹ́ bí ìbátan òun lóbìnrin bí ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ ẹ̀gbọ́n bàbá baba àbúrò bàbá táwọn jọ ń gbélé ọmọ náà wù ú púpọ̀ òun sì mọ̀ pé kìí ṣẹni tóun lè fẹ́ àmọ́ òun fẹ́ bá a ṣèṣekúṣe ọmọbìnrin yìí sì jọmọ gidi gbogbo ìgbà bá ń fi nǹkan bẹ́ẹ̀ lọ kìí gbà àmọ́ ojú owó wa kàn lọ́jọ́ kan òun sì lówó ọwọ abáwọn pé kóun bóun láṣìírí wọn à ọ̀rọ̀ àṣírí gbogbo kọ nítòun náà ti ń béèrè láti jọ yìí bọ́ ọba ti mọ̀ pé o nídìí owó ọlọ́rọ̀bìnrin yìí wá dorí kodò ronú kò sí níbòmí ọ̀dà bó bá pé n ọ̀fẹ́ senu òun ò ní choice òun gbà fọlọ́n ọlọ́run wá òun wá fún un ládéhùn bí àwọn ó ti ṣe iṣẹ́ bú yìí ó ní gbà bó ti wà nù àdìsí tó gùn gan ni o àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ tí ń bẹ nù sọ̀rọ̀ Bukhari ni ó ní gbà tó ń wá bó ibà nàbì ti júwe nìyẹn ó ní gbà tó ń wá dé ibi tọkùnrin máa dé lára obìnrin tí ò sí gàgà kankan láàrin àwọn méjèèjì ọlọmọbìnrin yìí wá yaná wá ní ittaqillaha bẹ̀rù ọlọ́run ó lóun ọ̀gbọ́jú bẹ̀rù ọlọ́run yìí náà lọ òun sì yà dìde òun ọ̀dán kankan ni wò má owó tó ń wá tó wá béèrè ni òun á kó fún pé máa lọ òun bẹ̀rù ọlọ́run ìwọ ọlọ́run tó bá yẹ pé ẹ̀rù rẹ lòun bà lóòótọ́ ọlọ́run dákun kó àwọn yọ ànábì nílòkè yìí bá sí yanyan n ti ń jẹ́ àlàámọ́lù sọ́ọ́lìhù o kìí ṣe sẹ́tẹ́ nìkan ṣe o bẹ́ẹ̀ ò ṣe lè lérí pé wọ́n para nǹkan mi ra nǹkan mi fi dúpẹ́ fọlọ́run ó lè máa fi sẹ́ẹ̀rẹ̀ tẹ́nìkan ṣe náà ọmọ fi bẹ lọ́hùn ìwọ náà ṣiṣẹ́ tiẹ̀ ọ̀nà tẹ́ni tó ṣiṣẹ́ rí lè fi wúlò fún yẹn anabi yanjú ẹ̀ sallallahu alayhi wa sallam anabi nílò ọbẹ̀ ni náà pé rántí èmi náà nú àdúrà ṣàdúrà fún mi èyí ń lè yẹn lè lọ ọbẹ̀ ni ó ṣiṣẹ́ rí àmọ́ sẹ́ẹ̀rì tí àwọn onímọ̀ níbi ìgbà téèyàn ń lọ dín owó olówó mú lákàntì rẹ̀ òun ni ọmọ gbé ọlọ́run wọlá sẹ́ẹ̀rì tí ẹnìkan ṣe báwọn onímọ̀ ti wínú ní kúkúrú ọ̀rọ̀ nádìrú lásọ débẹ̀ kí lèyàn lè ṣe kí là lè ṣe nípa kíni nípa ìlérí. lára fíkìwù hadithi yìí bàbá wo umar bin al-khattabi ó ní an àtàkìfà lẹ́yìnlátàn mo ní sèétì káfù ní kíni lórúkọ kan ebi làwọn onímọ̀ ti mú pé àsìkò sínú dandan kìí ṣe májẹ̀mú ni pé béèyàn bá béèyàn ọba gbáwẹ̀ kò lè ṣe ẹ̀ẹ́tì káfù torí wọn yìí gbáwẹ̀ lóru umaru sì lóun fẹ́ ṣe ẹ̀ẹ́tì káfù lóru anabi ni àwòfí bìnnà dèrìkà lọ́ọ́ ṣe bó ti wí fọlọ́n ibi yìí làwọn onímọ̀ ti mú bẹ́ẹ̀ pé béèyàn bá fẹ́ ṣe ẹ̀ẹ́tì káfù kọ́dà bí ó gbáwẹ̀ tí ò jẹ́ àsìkò àwẹ̀ àbí tí ò jẹ́ ni táwẹ̀ ṣe dandan fún kò burú kò ṣe ẹ̀ẹ́tì káfù kọ́dà bí ò sí nínú kíni bí ó sì nínú ààwẹ̀ gẹ́gẹ́ bí hadithu umar bin al-khattab radiyallahu anhu hadithu kẹta tó kún náà lọ́gbẹ̀yìn nù kìtàbù lẹ́tìkáfì yìí aw babu lẹ́tìkáfì hadithu tó gùn díẹ̀ ni ìyá ńlá wa sọfíyàtú bintu huyay ara àwọn ìyàwó anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ní ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ sí sọfíyàtú bintu huyay inú àwọn ìyá ńlá wa ni àwọn ìyàwó anábùa muhammad sallallahu alayhi wa sallam inú àwọn tọ́lọ̀ ń sì fi ṣe wáàsí fún gbogbo èèyàn ní anábùa muhammad sallallahu alayhi wa sallam anábì ní man abtọ́ha bihi amaluhu lam yusri bihi nasabuhu ẹni sí ọwọ́ rẹ̀ bá ní ọgbẹ́yìn ìran rẹ̀ ò lè tí wájú o ẹni ọba ìpèsè rẹ̀ tó ṣe ẹnu bí ọ yẹ kọ́ mọ́ nìyí aa ibi wọn ti bí wa nínú ọ̀rọ̀ tọlọ́run anabi ní ọsá yẹ yìí wọn o ẹsì rẹ lomiin tí wọn ò bí ń bí tẹyìn rò pé ọ dáa pẹ̀lú sí ọwọ́ tiẹ̀ ẹsì bá wájú Sọfiyatu bintu Huyayi bàbá Sọfiyata ń pè ní Huyayi bin Akhtab nínú àwọn tó ní anabi la dojú ẹ̀yìn tí wọn kú sórí kèfèrí àwọn ní Huyayi ibn Akhtab nínú àwọn àgbà yahudi madina ní ọ̀yẹ́ yìí jẹ́ àmọ́ òun lọ́wọ́ bí ya ńlá wa tá à ń pè ní kíni sọfiyatu bintu ọ̀yẹ́ yìí àsèmán abtọ́ àbíhi amaluhu lam yusrẹ̀ bihi nasabuhu ẹ̀ à bí wọ́n ti bí àwa kọ́ àwọ̀ gbọ́dọ̀ má wà lìjánná kò sí yìí o ọlọ́run ní kéèyàn ọmọ tán rẹ o bọ́ bá rí bẹ́ẹ̀ akbar ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ àfi bẹ́ẹ̀ yẹn ọba tán rẹ lókun bọ́ba yìí pé wọ́n bí wa mẹ́ni kínní àbí bí wọ́n ti bí wa kò yẹ káwọn ń kọ́ ànábì ọ̀wọ́ náà o sallallahu alayhi wa sallam ń bẹ nú alukur'an kẹrí mọ́ ń kọ́ ànábì kan tí à ń sẹ́pẹ̀ lédòní tabati yada abi lahabin wa tabba ẹ̀gbọ́n bàbá ànábì ní jẹ́bẹ̀ abu lahabi baba bàbá ànábì síbẹ̀ ọlọ́run tún sọ èpè rẹ̀ nínú alukur'an pé káwọ́ máa ké ẹ dákun ẹ má jẹ́ ká tanra wa o ọlọ́run ọba ní kíkó wọ́ wáyé kọ́ wá ṣiṣẹ́ tí ó jẹ lọ́rùn péyàn bá ṣe ṣe mọ́ bẹ́ẹ̀ náà ni ọba nkẹ́ ẹ àmọ́ àwọn ibi kan wọ́n ti bí àwa àyìn o àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ àwọn àgbàlagbà ṣiṣẹ́ òun la wí ni àwọn àgbàlagbà ó rẹ̀ san tí wọ́n lọ́dọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run lòun ò nìkan jẹ́ àmọ́ ẹnìkan tí ò ṣiṣẹ́ ọmọ retí pé wọ́n jẹnu sẹ́ ẹnìkan ọlọ́run lóhun èsọba abẹ́ o òun èsọba alábòsí o àpẹẹrẹ sì ni ọlọ́run fi lélẹ̀ fún wa ẹ̀gbọ́n bàbá anagba muhammad sallallahu alayhi wa sallam èèyàn tó ń súnmọ́ yẹn jù bẹ́ẹ̀ lọ kọ́dà kó tó dayé anagba muhammad sallallahu alayhi wa sallam ẹ wo ń tal quran kẹrìmù pàkíyèsí wa sí dọ́rọ̀bàláhu mẹ́tẹ̀lẹ̀ lílẹ̀dínà kẹfàrú ìmọ̀rọ̀ àtànúhìn wà mọ̀rọ̀ àtàlùtù ọlọ́run lápẹẹrẹ àwọn kẹfìrí àpẹẹrẹ kíni àwọn kẹfìrí pọ́nbélé àwọn wo lápẹẹrẹ kẹfìrí inú alukora alikarim ìyàwó anabi nuhu àti ìyàwó anabi lutu àpẹẹrẹ kẹfìrí tọ́lọ́run fi lélẹ̀ inú alukora nù ìyàwó anabi ọlọ́run ọlọ́run wa la tún fàpẹẹrẹ àwọn mùmíní lélẹ̀ tálàpẹẹrẹ ìyàwó mùmíní wàmúra àtàfẹ̀rẹ̀ àwò ìyàwó Fìráúnà àpẹẹrẹ mùsùlùmí gidi ó gbé eléyìí yẹ kó tó níta jí fún wa pé bí wọn bá ń tàn yàn kéèyàn ọmọ tàn rẹ o Sọfíyàtu bintu Huyayyi radiyallahu anha ìyá ńlá wa tá à ń pè ní Sọfíyà lórí ìdájọ́ ẹ̀ẹ́tìkáfù ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ní sallallahu alayhi wa sallam mu'takifan fil masjidi anabi ń ṣe ẹ̀ẹ́tìkáfù lọ́jọ́ kan nínú masalasi ẹ̀rí gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ tìka fún wọn mọ̀ fi kún pé kíni fil masjidi masalasi ni wọ́n ti ṣe é tìka fún o àmọ́ àwa tilẹ̀kùn mọ́ rí alájáde fógójì ọjọ́ àgọ́ ọjọ́ mélòó anabi ọ̀wọ́rú ẹ̀ rí sallallahu alayhi wa sallam masalasi lèyàn ti lọ ṣe é tìka fún sọfíya náà tún wí bẹ́ẹ̀ ọlá anabi jáde ńlẹ̀ ni ọ lọ masalasi mu'takifan fil masjidi fàtẹ́ìtuhu azuruhu ara àdájọ́ àìtì káfùnù níbi tí islam rọrùn dé káwa náà sì má fà á lé àṣebíyàn bá ń bẹ ní ètì káfù kìí sí wọ kọ́dà kíyàwó rẹ̀ ọmọ wa sálámà sí kọ́dà kíyàwó rẹ̀ ó ní nǹkan kan tó fẹ́ bá a sọ kọ́ sí mọ́sálásí kò sínú haramu ẹnu kò gbọdọ̀ sí àjọṣepọ̀ lọ́kọláya kọ́dà kò gbọdọ̀ sáyé à ń dìmọ́rẹ́ ní àbí nkankan ní ọ̀gbọ́dọ̀ sí tọ́rọ́lọ́wọ́ bá ní wa antum aakifuna fil masajid ọlọ́run níbẹ̀ bá wà ní tìkáfù mọ́sálásí èyí ní déwọ̀ ní kúkúrú sọ̀fíyá ní fàtẹ́ìtuhu azuruhu laylan mo wá kí ànábì nínú masalasi sallallahu alaihi wasallam níbi tí ń ṣe ẹ̀ tìkáfù kódé yìí nìkan kọ́ fahadaftuhu mo bá a sọ ntí bẹlẹ mi mi mo bá a sọ̀rọ̀ èyí ne ṣe wọ thumma qumtu li anqalib mo wá dìde pé kí n máa padà wọ inú ilé lọ kóde yìí nìkan kọ faqama ma'i liyaqlibani anabi bá tún dìde ó fẹ́ sìn alayhi wa sallam bí islam ti rọrùn tó nù anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọfíya wa bá ọba sọ̀rọ̀ ó dìde ń lọ ọfẹ sin sọfíya ẹnu pàápàdà rí i pé sísìn onẹ́tìkáfù ọ̀gbọ́dọ̀ tayọ ààlà mọ́sálásí o irú mọ́sálásí tó ní veranda báyìí ọ̀pin èèyàn síyàn kò tayọ kínni veranda mọ́sálásí àmójòkó ń bì yìí ẹni ó sì wá kí dìde akọ́tẹ̀lé dẹnu ọ̀nà mọ́sálásí kò léwọ̀ èyí tá nàbì sẹ́nu o sallallahu alaihi wasallam ká má sì gbọ́ wakana maskanu ha fi dari usama tabin zayd ẹni ọgbà hadithi yìí wa kọ́dà yín wá ń júwe ká fi mọ̀ pé ibi tí sọ̀fíyà ń gbé ó jìnnà sí mọ́sálásí o ọni wakana maskanu ha fi dari usama zayd ilé usama ọmọ zaydi ní ilé tani ní ilé sọ̀fíyà. Yeah ara bi táwọn onímọ̀ máa pè ní mushkilu alhadithi ni mushkilu alhadithi sọfíyé ó sì máa gbé ilé osama ọmọ zaidi tí nǹkan kan pa wọn pọ̀ kìí sọmọ rẹ̀ kìí sàbúrò rẹ̀ ara bí làwọn àfáàtì máa ní ìgbà míì bẹ́ẹ̀ yẹn bá kàn kékeré gbẹrẹ fún tí ọ̀la àfáàtì ọmọ sọ àlàyé fún yọkàn máa tútù ni ẹlòmí ọwọ́ àpé kọ́dà kò burú kéèyàn ọmọ gbélé àà ìtumọ̀ maskanu ha da, fi dari Usama bin Zaidi àpẹẹrẹ rírú bẹ́ẹ̀ pọ̀ hadithi ni pé ìgbà tẹ́ni yìí ń gba hadithi ẹni tó hadithi yìí kalẹ̀ Sọfiye ò sí máa ń jọ náà Usama bin Zaidi náà ò sí máa ń jọ náà àṣé létí Sọfiya ń gbé lójú ayé ànábì ńgbà tó kú òun lọ padà kángun síta ni. Amen Osama ibn Zaid ìtumọ̀ ẹ̀nu o ìpètò kẹ́bà yẹ̀yìn o ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi nísìnyí ilé tẹ́ mọ̀ tí Osama ibn Zaid ń gbé wọn ibẹ̀ ni Sọ̀fíyà ń gbé o ìtumọ̀ nígbà náà ìtumọ̀ hadithi nù kẹwà sepa bí Osama ati Sọ̀fíyà ń gbélé kan náà àmọ́ ní gbẹrẹfu ó lè fẹ́ làwọn àfáà fi máa kìlọ̀ pé bó ti lè wọ́ ọmọ èèyàn nídìí àfáà tí ọmọ gáìdì yàn nípa ọ̀rọ̀ kéwú kọ́lọ̀ ń kọ́sàn gbogbo àwọn àfáà wa lẹ́sàn dáadáa. famarra rajulani minal ansar sọfíya eh, bintu Huyayy ni bá nàbì tí wàá dìde tí ń sìn ń lọ lẹ́nu faranda masalasi yìí náà ọlọ́ àwọn arákùnrin méjì kan táwọn ti ń bọ̀ àwọn kan lọ tí wọn minal ansor nínú àwọn ansoru ni ẹ wo ti sọfíya wí sọfíya ni kíni laylan alẹ́ ló ń wá kò sí náà ń gbòòrò Mẹdínà ń gbà náà anabi sìn bí wọn bá tiẹ̀ tàn àtùpà inú mọ́sálásí wọn tàn àtùpà sí ń hàn pé varanda masalasi àbíta masalasi òkun biribiri ni. Biri àmọ́ èèyàn sá mọ̀ bó tilẹ̀ òkè yí okùn okùn ẹ̀ mọ̀ ìdú ọkùnrin àti ìdú obìnrin àwọn arákùnrin yìí bí wọ́n ti wá tajú kán wọ́n rí anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì rí tí obìnrin kan dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ò mọ obìnrin tí ń ṣe. alaihiwasallam ẹni tí ọlọ́run kọ́ tọgbọ́n sallallahu alaihiwasallam bá anabi ti rí ntọ́ sẹlẹ̀ ni anabi ti máa tó túmọ̀ fakọ́ọ̀là ẹsẹ̀kẹsẹ̀ anabi bá nà sí wọn alárèsílẹ̀kùnmọ̀ ẹ̀dẹ̀rin ẹ má wulẹ̀ sáré rìn alárèsílẹ̀kùnmọ̀ ẹ̀rìn yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìnáhà sọ̀fíyàtú bẹ́ẹ̀ ń tó xòyẹ́ yìí sọ̀fíyà ọmọ àṣòyé yíyàwó mi tẹ́ máa ní ohun lèmi rẹ̀ dúó anábì ní wíbá àwọn sọ̀lọ̀lọ́hù aléhi wasallam fakọ́ọ̀lá àwọn arákùnrin méjèèjì bá ní ah subhanallah subhanallah a ma wá rọrọ kúrò sí wa anábì ìtumọ̀ subhanallah ìnúgá anábì wá ní fakọ́ọ̀lá anábì ní mọ̀mọ̀ bẹ́ẹ̀ àmọ́ inna la yajiri min ibn adama majra dam anabi ni ṣètọ́ni tẹ̀rí ni bẹ́gẹ̀ tí ń sakuléètì nínú ọmọ anabi adama bẹ́ẹ̀ ni ṣètọ́ni rìn kí lára ọmọ anabi adama kò sígbà tí ṣètọ́ni ò lè lò yàn anabi ni ntọ́jẹ́ ń mo ṣe ni wa inni khiftu an fafi fi qulubikuma sharra tọrẹ́rù bà mí kí sùn ọmọ ti gbé nǹkan kan sí yín bẹ́sù bá sì gbèrú ẹ̀sìn yín lẹ́mìí sànẹ́bí ọlọ́run ẹ̀sàgbákò kẹ́yìn orórò kúrò sànẹ́bí ọlọ́run mo wá rí i pé tẹ̀sẹ̀ mẹ́rin yín ni ọ̀fẹ́ jọ bẹ́ẹ̀ kẹ́ ẹ má wàá sórí ibú ló jẹ́ ń pè yín pé a ìnáha sọ̀fíyàtú bẹ́ntò òye yìí lámẹ́yìn ọmọ lámẹ́yìn ìyàwó mi tẹ́ ẹ mọ́ ni òun lèmi rẹ̀ dúró ní o sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ wa wo hadithi yìí ń gba wọn sẹ wọn fọ sí wẹ́wẹ́ wọn wá yọ oríṣiríṣi ẹ̀kọ́ ń bẹ̀. ara ẹ̀ ni pé gbogbo ẹni tí ọba já àfa tó dogun ànábì ọlọ́run ara ń tẹ̀yìn ó fi jọ ànábì ọlọ́run kọ́kọ́ ẹ̀kọ́ rẹ̀ ń bi eléyìí wọ́n ní alàlà alìmì àyàbẹ̀tàìdá àmàwátì ní rìbà tí wọ́n ṣak túláàsì ni kó ní mímọ́ àfa kó jìnnà sí gbogbo bíi yèméjì. Si gbogbo ibi táwọn èèyàn máa ní àbí orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ kò ní mímọ́ ta kété bọ́ba fẹ́ rí bẹ́ẹ̀ kó tètè se ń tí wọ́n jẹ wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ wà nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam wọn rọkùnrin tó dúró wọn sì mọ̀ wọn mọ̀ pa nàbì ni wọn sì mọ̀ pé obìnrin ló dúró tí àmọ́ wọn ọmọbìnrin ti ń se wọn bá tẹsẹ̀ mọ́rin anabi náà ní sùúrù ẹ̀ máa wulẹ̀ tẹsẹ̀ mọ́rin lamọ̀yin ọmọ lamọ̀yin ni. oníbẹ̀ bá wà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi lọ́jọ́ tí máa ṣe wá sí fáwọn obìnrin àwọn obìnrin ló wá tọrọ lọ́dọ̀ anabi pé àwọn ọkùnrin ti gba gbogbo ọjọ́ tán mọ́ wa lọ́wọ́ irú bí eléyìí táwọn ìyá wa àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n obìnrin náà tí mo láwọn náà fẹ́ hunú hàn pé gbogbo béèrè tá a bá là ń béèrè àwọn ọkùnrin ní béèrè gbogbo ẹ̀ ẹ̀ àwọn ìyá ńlá wa àwọn sọ̀hábìyà àtàwọn sọ̀hábìyà anabi lóbìnrin àwọn náà wúru ẹ̀ radiyallahu anhunna wọn làwọn ọkùnrin ti gbogbo àsìkò wa nẹ́bí wọn ti gbà tán bàbá sì ní àjọ àjọ wá wá sí lóòótọ́ ká tó la rọ̀rọ̀ sọ àwọn ó ti sọ gbogbo ẹ̀ wọ́n ti béèrè gbogbo béèrè ntòkù tá a fẹ́ ni pé fáwa níjọ́ kan tọkùnrin ò ní wá wọ́n wá bí wọ́n wá tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábi pé já mọ́jọ́ tí ti mọ̀ pé wá sí ìjọba yìí o láyè báyìí o àwọn obìnrin nìkan ni àgbọ̀ àwàlá gbogbo tí ń sì ń bẹ lẹ́mìí tiwa náà á béèrè ta ni ó rorò kúrò sá nẹ́bí bá nẹ́bí bá lọ àárín àwọn obìnrin kò sí nínú àwọn sọ̀hábì ànẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ àmọ́ ànẹ́bí kì í dán o ànẹ́bí ọ̀ wá ké sí bilal rọ́bì ọlọ́hu ànú bilal kálọ̀ à ń lọ ṣe wá sí fún àwọn obìnrin sọ̀lọ̀ lọ́hu àlejò sọ̀lọ̀ kéèyàn wá pòun dá sàlátù àbá dáǹkà òkè sọ̀rọ̀ ẹ̀rín àbá à ń kọ́ àwọn obìnrin à ń kọ́ wọn lẹ́sìn ni à ń kọ́ wọn kankan ni kóun nìkan wá máa wà láàrin àwọn obìnrin olóbìn ọ̀tàkùsùn náà nàbí sallallahu alayhi wa sallam wọn ni onímọ̀ kó jìnnà sí kínni gbogbo ààyè orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí àbí kọ́kọ́ sí anabu muhammad sallallahu alayhi wa sallam anabi wa mobila lọ́wọ́ já lọ sí wáàsí fún àwọn obìnrin gbogbo àwọn ẹ̀kọ́ báyìí nínú ẹ̀kọ́ tèmi rí lápèjúwe bí yẹn bá wà Mẹ́kà tó wà Mẹ́dínà àwọn tí ń lò fi Ọlọ́run kọ́lọ́n kò ṣe Ọlọ́run fáwa náà bí sẹ́mọ̀ pé ti àwọn ọ̀kọ̀ dàrú báyìí ilé ẹ̀kọ́ obìnrin lọ́tọ̀ ilé ẹ̀kọ́ ọkùnrin lọ́tọ̀ ni kọ́dà bóbìnrin fẹ́ kàwé tí ó di pòfẹ́sọ̀ yunifásitì tó gbé ń bẹ́ẹ̀ Jamiatul Banat ti ń bẹ́ ń gbòòrò Riyadh àwọn schools tó jẹ́ schools àwọn ọmọbìnrin yìí in most cases wọ́n ní di mọ́tò tí ó máa gbé wọn tí wọ́n bá wá kọ application pé a fẹ́ gba driver ẹ pé kí ni condition alákọ̀ọ́kọ́ ẹ ọ gbọ́dọ̀ jẹ́ni tó níyàwó òun àtìyàwó rẹ̀ làwọn ó sì jọ gbà náà ntẹ́mi náà rí ni tí wọ́n wá gbéyàwó tèmi náà lé tí ń lọ skul gbogbo ẹni tí wọ́n bá lọ gbéyàwó rẹ̀ àbí wọ́n gbọ́ ọmọbìnrin rẹ̀ bọ́ bá ti sílẹ̀kùn fọ́mọ rẹ̀ yóò rí i pé dírẹ́fà àtìyàwó rẹ̀ ní bẹ nínú nínú mọ́tò ọgbọ́n bá ti jínlé lásùbà òun àtìyàwó rẹ̀ gbọ́dọ̀ jọ wà nínú mọ́tò kó tó lọ gbé ọmọ ọlọ́mọ gbogbo tábà pé wọ́n tún wá rò nǹkan kí nǹkan ságbàlagbà wọ́n lè rò ó àfi kéèyàn ó dènà sí gbogbo ntọ́ba jẹ́ ṣáku rí bá nàbì ti kọ́ wa yìí gbogbo àwa tá a bá ń serú bẹ́ẹ̀ ẹ àsàlátù ni à ń kọ́ wọn kéwù ni à ń se nǹkan nǹkan ni kọ̀lẹ́tọ̀ káwa náà ó sì dènà sí i gbogbo obi tí ọba ti wá di kọ́dà ẹlòmíọ̀ mọ́ láì dáa obìnrin mi lè kó òun wá béèrè ẹ̀sìn náà lóhun nìkan yọ wá wọlé bá a fa kọ́dọ̀ obìnrin mi ò lè ọ̀rọ̀ àṣírí ni àfọwà ni wọ́n tilẹ̀kùn gbogbo eléyìí nǹkan kí ni wàláyé nǹkan kí nǹkan ni n ti ń ṣẹlẹ̀ ní àkàngbé àkàngbé àbí ẹ bá òjò yìí gbogbo wa ń gbé kọ́dọ̀ òfin mọ́ àwa tá a bá jẹ́ olùkọ́ tẹ̀yàn lọ́fíìsì ní skul ní yunifásitì ní níbi ni. School, ni ọmọbìnrin kan eh, òun supervise rẹ̀ ni eh, ọlọ́run fẹ́ béèrè kíní kan lọ́wọ́ ọ̀gá ni pé mi bá ń bọ̀ kí wọ́n pé méjì wá àbí bẹ́ẹ̀ kọ́ so ti wọlé sílẹ̀kùn nìkan lè ọ̀gbọ́dọ̀ tilẹ̀kùn àmọ́ kí wọ́n mọ ọlọ́mọ wa ìgbọ́ bá jẹ́ wọ náà wọnú òróró ẹ̀ kọ́mọ obìnrin olóbìnrin kọ́ wà nù lé pẹ̀lú kó tilẹ̀kùn ó ní ń béèrè kíní kan àbọ̀ òun ṣe nǹkan kan gbogbo eléyìí ọyẹ kan máa rí lẹ́kọ̀ọ́ lára wa mùsùlùmí pàtàkì jùlọ ẹni ọba jó ń súnà àfijọ ànábì ni sallallahu alaihi wasallam ẹni téèyàn bá ní àwọn ò lè rorokuro sáwa kò tó ànábì nípa ìní rorokuro sí yàn ànábì lọ́gá síbẹ̀ náà ẹ̀wọ̀n tá ànábì ṣe sallallahu alaihi wasallam nípa báyìí lára ẹ̀kọ́ tí àwọn ẹ̀kọ́ tí àwọn onímọ̀ tí wọ́n máa yọ jáde nínú hadithu Safiya bintu Huyayy pàtàkì jùlọ ni pé alfa abẹni tí wọn ń wò kọsẹ kó gbìyànjú kó máa jìnnà sí gbogbo mawatinu ribati wa shaki gbogbo bi táwọn yóò ti máa gbé yín àbórí bẹ́ẹ̀ yín àbí nǹkan kan kóhùn wọn ti ta ń kété kó jìnnà sí kọlọ́n kó ṣe àánú gbogbo wa kó sàmànà wa wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم فذكر فإن الذكر تنفع المؤمنين eléyìí tí a gbọ́ nù zikiru yìí kí ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa ní ayé àti ní alkiyama lọ́láhì lọ́lá ẹ̀ a fi wọn bá àkókò tí ó kú díẹ̀ tá fi béèrè yìí so a yọ̀ǹda rẹ̀ fún àwọn tí wọ́n ti kọ béèrè díẹ̀ síbí kódà wọn ń jẹ̀rẹ̀ lórí ẹ kí ọlọ́run kí ó ṣe rọrùn láti dáhùn rẹ̀ aláwọ̀kọ́ ní ẹni tí ń ṣe ìtẹ̀káf nínú masalasi maslasi masalasi kò ní tọ́ílẹ̀tì kò a ti ń gbọ̀nsẹ̀ ti ń wẹ̀ ọ wá ní agbègbè tí ó ti masalasi yẹn ó níbi fún bẹ́ẹ̀mbẹ́ ǹjẹ́ ẹni tí ń ṣe yẹn só láti nu kó lọ sínú láti lè bi àbùkátà ní kúkúrú mo rò pé alhamdulilah wa sallallahu ala nabiyyina muhammad wa ala wa sahbihi ajma'in àti dáhùn eléyìí ńgbà tá à ń ké hadithi èyí wọn ò burú ẹnu pé kó ọmọ lẹ́nu pé ntọ́ gbẹ̀hùn lọ ọbẹ̀ náà lòún lọ yanjú aisha ní kọ́dà bóun bá bá láàárẹ̀ ńgbà tóun bá wọlé bóun bá kàn kọjá lọ lásán lòun ó béèrè rẹ̀ àìwá jòkó pé a ah, kọ́dà wọ́n sì níyà kíní bímọ ọ̀tún wa máa lọ kíyàn ọ̀pọ̀ yìí òun kéèyàn kó nínú ẹ̀ tìkáfò Naam. àwọn béèrè yìí ó ń mọ́ ó wà kí ẹ bá dáhùn gbogbo ẹ̀ torí ń tàn tiẹ̀ ok ó ní tí obìnrin bá ń ṣé ó lè gbé ti dáhùn yẹn. ok naam ẹlẹ́ẹ̀kejì. ìmọ̀ bá ti dáhùn náà nítorí mi ò. naam. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn gbọ́ pé obìnrin tí ń bá ń lo jilbab ṣùgbọ́n tí kò lo niqab wọ́n ní nǹkan kan náà ní pẹ̀lú àwọn àríyàt wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so. alhamdulillah ọlọ́run ọba yóò ṣàlékún mọ̀nà fún gbogbo wa ẹ dákun ẹ má jẹ́ kí. ntí ọba sínú ẹ̀sìn ẹ má jà fi bọ́ o kéèyàn wá pé obìnrin tó bo orí tó bo gbogbo ara tó bo ẹsẹ̀ tó bo gbóntọ́lọ̀ ní ó bò àmọ́ kò lo kíni kò lo ìbòjú káwá pérò obìnrin yìí àti obìnrin tí ń wọ mínísíkẹ̀t nǹkan kan náà ni wọ́n ọ̀rọ̀kọ̀rọ̀ lélẹ́yìí o ẹ sì má jẹ́ ká discourage àwọn èèyàn nípa àti máa ṣètò lọ́hùn kò síyè méjì pé n tó pé jù òun ni kó bìnrin ó bo gbogbo ń ta wí kọ́dà kó fojú náà kún òun ló ní ládájú lọ́tẹ̀sùn wọn jù báwọn ìyàwó ànábì ti ṣe nù sallallahu alayhi wa tí ọba fúndíkà àbí ó ní gbogbo ẹ̀ lòún bọ̀ àmọ́ ní bojú káwá pé dèdè omi skẹ́ẹ̀tì ni a kò rí bẹ́ẹ̀ o gbogbo àwọn tí ń bá sin wúrú ọ̀rọ̀ báyìí kí wọ́n bẹ̀rù ọlọ́run anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní. bashiru wala tunafiru anabi ni ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ dùnú ni ẹ máa sọ fáwọn èèyàn ń bí ẹ̀sìn ẹ má lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn o ṣé n táwọn wá ń wí ni pé kókó bọ́ gbogbo ẹ̀ lẹ́ máa lọ wọ mínísítẹ̀jì kankan náà ní gbogbo ẹni tí n bá ń wílé yọ ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́sọ kó sì bẹ̀rù ọlọ́run Allahu ala. wọ́n ní wọ́n ní ṣé a lè fi túùtù. kírun so ìbéèrè yóò yé mi wáyà lè náà. ok. Uh, <laughs> alhamdulillah eh, sharia islam ti gbé òfin kalẹ̀ fún tóbìnrin lè wọ̀ eh, kọ̀sẹ̀ nídìí à ń sọ lóko àbí tútù àbí nǹkan gbogbo ntí obìnrin bá lè wọ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn tó bo gbogbo ara rẹ̀ ntí kuraani wí ni pé yudinina alayhinna min jalabibihinna ọwọ́ àti pé méjì ni ọwọ́ kan sókè ọwọ́ kan sísàlẹ̀ gẹ́bí eléyìí tẹ́ ju èyí àbọ̀ kan lọ́wọ́ látòkè tí gbogbo ẹ̀ bu désàlẹ̀ ntí ṣẹ̀ríà ìsìláàmù fẹ́ ni pé kọ́sà bò pẹ̀lú àwọn májẹ̀mú ara mẹ́jẹ̀mú ni ni pé kò gbọ́dọ̀ jẹ́ thawban shafafa kò gbọ́dọ̀ jásọ tí ó wọ̀ tí wọ́n tún máa rí ti ń bẹ lábẹ́ aṣọ tó wà transparent ẹnìnú kò gbọ́dọ̀ jẹ́ pé thawban yasifu kò gbọ́dọ̀ jásọ tí ó máa júwe bó ló ṣe sanra tó bó níbi kan ṣe tó lára ẹ̀ káwọn obìnrin ó fi èsè yìí náà ngbọ obìnrin bá wá ní òun wọ àbáyá àbò òun wọ nkankan tí gbogbo ẹ wá fún lórí eléyìí ṣe àbáyá tọlọ́run àti tànàbí sallallahu alaihi wasallam gbogbo aṣọ tí ọba jẹ ká mọ̀ pé a báyìí níbi báyìí tóbi mọ lára lámọyìn báyìí níbi báyìí mọ lára rẹ èyí wọn ò sínú àbáyá lànà tọlọ́run àbí gbogbo aṣọ tí bá wọ jẹ ìlànà tọlọ́hún àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti fi sáwọn eléyìí gbogbo ọ̀nà téèyàn lè gbà wọ ọ̀kan lọ́wọ́ méjì lọ́wọ́ tó ti bá lànà tí Kùránì àtàdí fi gbé kalẹ̀ mu alhamdulillah. ẹni yìí ìmọ̀ràn ni wọ́n béèrè ní àti ọ̀dọ̀ yín fún gbogbo àwọn sisters wa wọ́n ní inú aburú tí ń ṣẹlẹ̀ ń sìn nípa ọlọ́kadà dé wọ́n ló ṣe ńláàánú ìfún gan wọlé tí ń lò ní kọ́ọ̀bù gan pàápàá pé tí máa ń jó lọ lórí mọ́sìn báyìí so fìtínà ni so tí è ṣe pé dìhìmà àrọ́mì ẹ̀ ni ó gbé ìfún gan wọn tún ni wọ́n ń kanra wọn pọ̀ lórí ẹ̀ ní sísítà méjì lérí ọ̀kadà papọ̀ mọ́kùnrin lọ́kùnrin so ọjọ́ kan gan lásán gan wọ́n ní kí ni tẹ fẹ́ bá wa sọ lórí eléyìí ṣé kó da bẹ́ẹ̀ náà ni àbíbò. ọlọ́run ọba yóò ṣàlékún mọ̀nà fún gbogbo wa ohun tí oníbèrè ìbéèrè ọlọ́run san lẹ́sàn dáadáa lára ń tèmi gan ti ń rí ti ń fọwọ́ kàyàn lẹ́mìí ni a sì ké sí gbogbo àwọn òbí nkàlùkù tí ń bá láǹfààní tí ń gbọ́ ń ń wí yìí kọ́ bẹ̀rù ọlọ́run anabuwa muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́run ó bí ẹnì kọ̀ọ̀kan bó ti da ẹran tọ́lọ́run kó fún àwọn ọmọ bó ti dà wọ́n jẹ sí torí pé ọmọ ọmọ obìnrin tí wọ́n bá bí ń lé dáadáa kọ́dà kọ́ mọ̀ jẹ́ onínìkọ́bù kọ́ mọ̀ jẹ́ oníjàbù ọmọ obìnrin ọmọlúàbí tí wọ́n bá bí ń lé dáadáa lórí ọ̀kadà ẹnìkan wá ní jòkó wájú lọ́kùnrin kẹ́nìkan ó jòkó lẹ́yìn wọ́n wá ju ọmọ bíbí ọmọlúàbí obìnrin wọ́n wá ju sáàrin kọ́dà mo bìlíìfù pé ọmọ tí wọ́n bá bí ń lé rè kàn ní í ṣe bẹ́ẹ̀ kama wa wu ìwà ẹranko lẹ́yìn tọ́lọ̀ ti dá wa léèyàn káfíyèsí torí pé ní gbogbo àdánwò ogun tá à ń rí yìí bọ́làjú náà ni tójú wa fi fẹ́ fọ́ so ìmọ̀ràn lẹ́ni ní ká gbà kò sí rújú yín àbọ̀dà àbí ọ̀dà kódà èmi bìlíìfù pé alọ́mọlúàbí èèyàn sẹ́ obìnrin títí ju ọba tí kú lára ẹ̀ tí ò tí ì dájá òun náà ó rí kọ́ tako common sense òun kí wọ́n wá lẹ̀ wọ́n má àárín lórí motorcycle gbogbo àwọn òbí tọmọ wọn bá ń ṣe báyìí ọlọ́run ó bí yín o nípa ti àwọn tó wá jẹ́ ẹlẹ́hà abẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba yóò ṣèdẹ̀kùn fún gbogbo wa ọ̀rọ̀ yìí àwọn nìkan kọ́ lọ́kàn kọ́dà púpọ̀ ń bẹ àwọn ọkọ wọn ní àbàsọ́ ọlọ́run ọba yóò ọlọ́run ò ní jí ó lé débi tí a ní rówó fáwọn ìyàwó wa pàtàkì jùlọ àwọn ẹlẹ́hà má bá ní ìdí àti lọ bìkan sí bìkan kí wọ́n wọ mọ́tò kò sí bí ẹlẹ́hà ó ṣe máa gùn ọ̀kadà tí gbogbo ń tó lóun torí ẹsẹ̀ há tí ò ní di yẹ̀yẹ́ ni mo fi lọ́rọ̀ yìí kọ́dà tí wọ́n kéré àwọn tí àwọn ọkọ wọn ní káwa náà bẹ̀rù ọlọ́run látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá sì wò ó ọ̀dà bíi pé iye tí wọ́n Sheikh Ibrahim iye tó ń ta zingba àtọlọ́kadà ẹ́ kọ́dà àfa Ibrahim ní taxi lè mọ̀ wọ́n tọ́kadà ńgbà mí ẹ̀ ajẹ́pẹ́ ṣètọ́ ni lọ́wọ́ àkùtì ń ṣiṣẹ́ wọn tọ́ba fi rí bẹ́ẹ̀ ṣètọ́ ni lókùtì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù kábẹ́lọ́ ńkọ́ lọ́hùn ọ̀ràn wọlá olórí ṣètọ́ ni ọkàn wa so ẹ dákun káwọn obìnrin náà gbọ́ bẹ́ẹ̀ ẹ wo bọ́lọ̀ ń ṣe júwe obìnrin tí ń bá ń wo jàlbá nínú al-Qur'an al-Karim ọlọ́ni dálíkà adìnnà ayọ̀ rọ́fúnà fàlàyò dàyí ọlọ́ni bẹ́ẹ̀ ti múra mi adìnnà ayọ̀ yóò jẹ wọn mọ̀ yín pé àwọn eléyìí yàtọ̀ fàlà yudayna gbogbo ntí ń jẹ́ palára gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ gbogbo ìfinkan kínkan lọ ni kùránì ni wọ́n wá ní fi lọ yín àmẹ́ mọ́wọ́já wa náà wá fi lọ́ra wa so ní kúkúrú ẹ dákun ẹja ara àwọn ìyàwó wa lọ́wọ́ láti ṣètò lọ́hùn obìnrin tí ọkọ rẹ̀ bá sì ṣetán àti ràn lọ́wọ́ kóun náà rẹ̀ dé àti ṣètò lọ́hùn akọ́dà bó yẹ pé yọ wà bọ́ọ̀lẹ̀ taxi ó gbé débi kan yóò fìrìn kun wàláyé ó pé ọ ó sì pọ́n ọ lé ju ọ̀kadà tí ó gbé ọ débi tó ń lọ tí ó sì ọ lẹ́yìn òhò lọ. pàtàkì jùlọ àwọn ìyàwó wa tó bá jẹ́lẹ̀ ha ẹ̀dá kan ẹja fi sáàrin náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين now ẹ̀rọ ìdúró ọlọ́ ẹ má sì question yìí gbọ́ o ní tí dókítà ń sọ ni pé kìí ṣe pé kóbìnrin ogun ọ̀kadà kìí ṣe pé haramu ni tó bá kọ́kọ́ ẹ̀ ló bá gbé abẹ́gbẹ́ ẹ̀ ni àbábúrò rẹ̀ ni ṣùgbọ́n ìmọ̀ lè fowó wọ ọ̀kadà ni wọ́n ń sọ pé haram ni kò dáa tó kí ọlọ́run kí ó ṣe ní ìrọ̀rùn